نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه فيما تأتون وما تدعون لتفلحوا مع المفلحين يوم الحساب يقول الله عز وجل يا خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله osu oṣù Ramadan àti wọ mẹ́wàá ti parí nínú abala mẹ́ta ilé tí oṣù pín sí mẹ́wàá àkọ́kọ́ òun ti lọ mẹ́wàá tààrin òun náà ti pẹ̀yìn dà ti parí òun náà ló bẹ̀rẹ̀ lónìí òní nínú oṣù Ramadan alápọ̀nlé òsì tàbí ṣùgbọ́n ike bá ń ti ṣe ń sùn bá ti ṣe ń jí iná lọ́jọ́ ń sáré lọ́jọ́ ń sáré lọ́nà tó ti pé lójoojúmọ́ iná wọn ń dín ọjọ́ kọ̀ọ̀kan kù fún wa nínú tọ́lọ̀ wọn bá kọ pé ó lò nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n mi ìyàn wọ́n máa fọ́nú fọ́ra wọ́n máa gbàgbé wọ́n kì í ṣàkíyèsí ó di ojúmọ́ làwọn súnmọ́ sàárè tó sùn Ramadan ó tó kẹ́kọ̀ọ́ ó tó kọ́gbọ́n fún gbogbo ẹni tó bá ní làákàyè oṣù tó sọ yìí pé bá ń tẹ́ ń sùn bá ń tẹ́ ń jí iná ló ní kálukú ọmọ àfi kábẹ́ẹ̀sì rò àwọn ẹni tí ń dùn mà àtàwọn ẹni tí ń kàn mà àwọn ẹni tí ń dùn mà táwọn ọ̀fẹ́ kó sùn yàn tán àwọn àmà kájọ kàn àwọn ẹni tí ó sì dùn mà tó ṣe é ṣuṣu ló sún wa wọn àwọn ọmọbi ayé ẹsẹ ni àwọn náà máa tajọ ní kálukú inú àwọn eléyìí ń dùn pé ń tán lọ ọkàn àwọn eléyìí ń bàjẹ́ kíkẹ́ kí ló dé ọ̀yẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wa náà ní máa ṣiṣẹ́ rẹ̀ nǹkan táwọn ẹrú ọlọ́ táwọn jẹ́rú ọlọ́run tó tọ́ táwọn ń dunnú sí tọ́kàn wọn balẹ̀ sí náà làwọn ọ̀tọ́ ọlọ́run àwọn aláìjẹni tó lẹ́sìn lọ́kàn tí wọ́n máa bàjẹ́ lára wọn máa gbọgbẹ́ lórí pé nǹkan ò tí ì lọ ó ti yẹ ká kó ti lọ ti pẹ́ bẹ́ẹ̀ ni lójú àwọn ọ̀daràn ní ìgbà tí Ramadan yìí ó ti bẹ̀rẹ̀ àti màígbà abúrarú níbi jíjẹ àti mímu ìbálòpọ̀ pẹ̀lú obìnrin ní ọ̀sán Ramadan láti ìgbà tí àlùfáàjà rí bá ti yọ títí títí fi ń di pọ́ọ̀rùn wọ̀ eléyìí ọmọ lọ bẹ́ẹ̀ kò ní yí padà eléyìí ni wọ́n ní ká mójútó ní ọ̀sán Ramadan láti jáde tó ṣe é gbé ìpẹ́nu aróyì ọmọ lórí àjẹ́ àmú àní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin lásán ṣùgbọ́n ká tún gbìyànjú láti sọ àwọn oríkèé wa gbogbo níbi àti máa fi wọ́n ṣe

yọ wá jẹ tó ṣe ike jíjí ìwọ wọn ọwọ́ akápá púpọ̀ ìkejì gbogbo onílàákàyè tí wọ́n jìnnà títí sí àwọn nǹkan wọ̀nyẹn nítorí pé ntó lóun fàṣìkò ṣe eléyìí tó ní ṣe pẹ̀lú kíkẹ́nuró kíkóraró ó lè bá àjẹ́ pé yóò kún fún ládá òní jẹ́ ìjọgbọ́n bí ìyàjẹ́ra ẹni àfi tún dínà àwọ̀ torí bá méjì kọ́ torí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ti sọ òun náà ló dé ká mẹ́lẹ́ yìí tọ́ni ká min sa'imin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash mélòó mélòó nínú ẹni tó lòun ti sùyàm ìní wọn jẹ pé kò ní rí nǹkan kan gbà látara sùyàmù rẹ̀ yàtọ̀ sí ebi àti òǹgbẹ lásán ẹgbàá wa mi tó sọ yìí pé man lam yada'. قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ẹni tí ọba fi ẹ̀rí èké sílẹ̀ àti fífi ẹ̀rí èké séwà o tí ọba ti lè pàtì ọlọ́run bùkátà kọ́pọ̀ oúnjẹ àti nǹkan àmú rẹ̀ jù wọ́n máa jẹun lọ wọ́n máa mú mi lọ kò sí nǹkan tọ́lọ́ fẹ́ fi ṣèyá àmúbi ẹ̀yẹn sèyí ní ìgbà tá a ṣe sòyàmù Ramadan ọ̀sán wa bá a ti ṣe máa lò lọ́gbọ́n yẹn òru rẹ̀ wọ́n ní ká máa fi ṣe qiyāmu layl ṣalātu tarawīh nítorí orí ńlá tọ́lọ̀ máa fi san àwọn ẹni tí wọ́n bá ń fi òru yìí náà tí wọ́n bá fi ń ṣe qiyāmu layl ṣalātu tahajjud ṣalātu tarawīh má ṣe jẹ́ ẹni tó ṣe gbé ìwé òsè ó tún máa kọ dínà ẹni tó bá fẹ́ ṣe láti ṣe manna'in lil khayri ma'tadin athi mẹ́ta ẹni tí máa kọ dínà orin nígbà tí wò ró rẹ sí aláburú ni ọ ó tún wáá fa burú mi kún má jẹ́ kó rí bẹ́ẹ̀ yọ ọmọ lórí tara di ẹnìkan tó sànù tó ṣe dáadáa tó lè mú kó ríra rẹ nípò ẹni tó yẹ pé yóò sóríire ní ọjọ́ ńlá ọjọ́ gbẹndàgbẹyàmù. ẹ̀rí ní ìgbà tí mẹ́wàá ti gbẹ̀yìn tó ń bá tiẹ̀ ti wá alayhi wa sallam wọ́n máa ká ìbùsùn wọn kó lẹ̀ pátá korongodo ni Ànábì wa múra ní ìmúra gidi yóò sì jí àwọn aráalé rẹ̀ àwọn ẹ̀yàwó àtàwọn ọmọ ẹni oníkálukú ó gbìyànjú bí ó ti ṣe ṣe àti ọ̀dọ̀ wa wa ẹ̀yin baálé baálé ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin gángan ara yín ẹ lọ wọ́gilé oorun sùn bẹ́ẹ̀ bá lè pátápátá polongodo ẹ dín púpọ̀ púpọ̀ lọ́nà tó fi jẹ́ fi gbogbo òru yín fi sùn nítorí oorun kọ́ ńlọ́kàn lọ́rọ̀ wa ẹ dada ṣe dáadáa eléyìí tó ti kárí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa bàbá wa sùn lóru tó ẹ àìsàn là ń yálà máa lò fún á máa lò ń àwọn sọ̀lá wá sí ni á sì máa lò nítorí gáàsì kò tó wọ́n àwọn nǹkan tó wọ́n gidi iná nìyẹn á máa ṣe nínú rẹ̀ kí wọ́n lè bá rí èrè dáadáa tó náà ṣe tó bá di lọ́la gbẹ̀ǹdà lùkìyàm àkàràmàkùmọ̀lá ní ìgbà tí mẹ́wàá ti gbà yìí tó ti bẹ̀rẹ̀ iná ni àwọn ẹrú ọlọ́ǹkà nígbà tá a ti rí pé ìpalẹ̀ máa pé yọ bẹ́ẹ̀ tó ti hàn làwọn ti múra dápin pa àwọn fẹ́ ṣe al-i'tikaf al-i'tikaf nípa pé àwọn fẹ́ kí mọ́sálásí jókòó lẹ́ni tó ti pé yóò máa ṣe rántí Allah yóò máa ṣe al-Qur'an yóò máa ṣe àwọn ìjọsìn àwọn ìjọjọ́ rẹ̀ àtàwọn anáfílà lọ́pọ̀lọpọ̀ ní ìpalẹ̀ mẹ́de kó nà lè bá àbá dáadáa pàdé lọ́dọ̀ Allah lọ́la gbẹ̀dàlùkìyàmù àrí nínú àwọn ẹrú ọlọ́ ẹni tó ti gbéra pa tó ti wọkọ̀ òfurufú tó ti lọ sí ilẹ̀ mímọ́ láti lọ sí al-umra nítorí pé nàbí Muhammad salawatu rabbi wa salamuhu alayhi wọn ni umratun fi Ramadan ta'dilu hijja umra yọ̀ọ̀ká tí a bá ti nínú Ramadan onílàdà hajj nínú riwaya kan. تعدل حجة معي ó ṣe déédé pẹ̀lú pé kéèyàn ṣe hajj pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní umra ó ti gba umra lọ nígbà tó rí pé òun fẹ́ láti rí pọ́n dáadáa pọ́n láwọn dáadáadáadáa nínú àkọọ́lẹ̀ òun eléyìí tó òun ó ti lọ abá ládàá rẹ̀ tó bá ti ọmọ ayá rẹ̀ oní al-i'tikaf òun náà ti wọ ibi tó ti fẹ́ ṣe al-i'tikaf rẹ̀ lẹ́nu ìgbà tó ti wọ al-i'tikaf lẹ́nu alẹ́ àná sásìkò tá à ń sọ̀rọ̀ yìí ó ti mọ iye azkar iye al iye as tó ń ti ṣe fún anabi sallallahu alayhi wa iye al tó ń ti ké iye ìtọrọ àforíjì. Ihe dáadáa tó ti ṣe léyìí tó ṣe pé kò níye ọlọ́wọ́n bá nìkan lọ́mọ yóò ń ká gbogbo rẹ̀ ìwọ ìwọ kí ni nǹkan tí wọ́n ni nǹkan tí wọ́n ṣe tó ṣe pé lọ dé bá dáadáa ni wọ́n rí tè ó lè sọ pé òlówó ní ọjọ́ tí wọ́n náà lọ sí ó lè sọ ìwọ náà bá ti sanwó àti bá àti bí ọ̀tá ẹ̀sì káàkùn bá ọ̀lọ́ ọ̀lọ́ láwọn kankan tó ti kọ́ gbọ́dọ̀ mójútó tí ó sì sẹ́ni tó lè máa bọ́ mójútó ìdí ni tó tún fi ṣe àjẹká kí làwọn á ń fi ọjọ́ rẹ ṣe ọmọ pẹ́ni tó lọ sí múra dáadáa ní wa lọ́dọ̀ lọ kó nu ọ̀rọ̀ àlìjáde náà wọ́n jọ pèlè ẹni tó ti tutọ́ wọ ẹ̀sì káàkùn. dáadáa ní wá lọ́dọ̀ ọ̀lọ́ wọn bá bì wọn náà léèrè kékeré ọ̀fẹ́ lọ́dọ̀ ọ̀gbọ́ ọ̀dà na wọn náà dà pé dáadáa ni tí ojú ọ̀nà iná ló mú a máa pé àárí ìyàtọ̀ nínú ṣèṣì rẹ ìsọ̀rọ̀ sí rẹ rẹ láàrin tó ń ń ṣe é bọ̀ ti bẹ̀rẹ̀ títí tó fi dórí ìtòní náà ló sùn náà ló asi. kó o tún jókòó kó o máa ọmọ pé rọmọbọ́nà lọ díẹ̀ aláìnífura ó pé tó o bá nífura ni ọmọ kò tiẹ̀ kọ́ wá kó fi lórí ọ̀rọ̀ ara rẹ̀ yọ lọ bí eré yọ ọmọ ò ní rí dáadáa sínú nínú ẹni lé lórí atòdìjẹ́nì àdúrà burúkú tí wọ́n ṣe lé lórí táwọn bí wàá ṣe àmì wá ṣàdúrà ni ló ṣàdúrà ó wá ní Kanabi ó ṣe àmì nínú àwọn àmì mẹ́tẹ̀ẹ̀ta Ọ̀gá nínú rẹ̀ wọ́n ní ọlọ́nkọ́ tẹ̀ ọlọ́nkọ́ fi mọ́ ẹ̀kọ́ lẹ̀ ẹni tí tọ́lọ̀ Ramadan náà ló ti bọ́ láyé yìí àwọn sẹ́tọ̀ ń sè tó o bá kó sórí àtẹ̀lù kọ̀dájú ike ọjẹ́rú èyí téèyàn máa sè téèyàn máa fi rápòlìtì lọ́dọ̀ lọ. torí pé ẹ̀sìn tó ń ṣe tó ń ṣe tọkàtọkà ẹ̀sìn tó ń ṣe tó ń ṣe súpẹ́súpẹ́ kéde bá àwọn ẹ̀sìn tó ń ṣe nìyẹn tó fi wá jẹ́ pé ẹ̀sán tó padà gbà látàrí ẹ̀sìn yẹn oní ẹ̀nìkan tàbórí yìí gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ fún ó rí i gbogbo ní tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin gbogbo ní tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin gbogbo ńbọ̀ ńbọ̀ wọ́n padà sọ pọ́ màtí lọ Ramadan ló ti lọ yẹn ní ìgbà tí ìwọ bá ti wá ṣe dáadáa nù rẹ̀ ìgbà wo ló kùtọ̀ fẹ́ ṣe dáadáa lóòótọ́ gbogbo ìgbà lọ́lọ́wọ́n bá ní ká máa ṣeun kò sí ìgbà kan tọ́wọ́ àfúnpẹ́kẹ́ ẹ̀sìn mi bí ti wùlẹ̀ ó kéré màá ṣùgbọ́n dáadáa tó o bá ti rí ṣe nínú Ramadan àdìgbélé ẹ̀sán pẹ̀lẹ́lẹ́ yìí yàtọ̀ sáwọn àsìkò yòókù àdìgbélé tí ẹ débì kan ṣùgbọ́n àdìgbélé tí Ramadan ọlọ́nìkan lọ́mọ ibi tó ń tilẹ̀ dá dúró eléyìí túmọ̀ sí pé ẹ ká mójú tọ̀rọ̀ ara wa ọwọ́ ara ẹni làáfi tún ara ẹni ṣe ẹ jẹ́ àgbìyànjú lọ́wọ́ ètò sẹ́kù yìí náà a lè ṣe dáadáa eléyìí tá a sì lè tún a lè tún àárín wa àtọ́lọ́wọ́n bá ṣe ìtọ́fẹ́ tàbí ìgbà tó ṣe é ó ti fẹ́ mẹ́hẹ̀ ó ti fẹ́ bàjẹ́ ọlọ́run lè ràn wá lọ́wọ́ táàbìrì túnṣe táàánú fi máa bẹ́nu àforíjì ọ̀ látàrí ṣe ọlọ́run ṣe rú dáadáa yìí fún wa. ti ṣe torí pé adúrà ọ̀rọ̀ ìjàkadì kọ́ ẹ jẹ́ kí dáadáa ti ṣe kọ́kọ́ kọ́kọ́ gbọ́wọ́ yín èyí tẹ́ ti ṣe bọ̀ látẹ̀yìn wá ẹ jẹ́ ọjẹ́ ìpalẹ̀ máa dáadáa tẹ́ fẹ́ ṣe ni ẹ náwó yín láti fi ṣàánú àwọn aláìní ẹ náwó yín láti fi gbọ́ àwọn ẹni tẹ́bi ń pa ẹ náwó yín láti gbé ẹni wọ kágbó lé ibi tẹ́kùn ti ń pa wọn. tẹ́gbẹ́ ẹkún làwọn ń jí sùn ẹkún ni wọ́n ń sùn tí wọ́n ń bá sùn ẹ ràn lọ́wọ́ pẹ̀lú wọn bá nínú tọ́lọ̀ fún yín ọlọ́run a máa gba díẹ̀ yọ wá fi ọ̀pọ̀ rọ́pò fún àwọn ẹrú rẹ̀ ọba ẹlẹ́dàá tó fún yín lálàáfíà lẹ́yìn gbádùn tó ti gbé nǹkan já ẹni kò tó nǹkan dípò gbẹ́yìn ló àwọn agbábí táyìn náà ti lè ṣe dáadáa wà ẹ ti àbẹ̀wò ẹ ti àbẹ̀wò àwọn aláàárẹ̀ láwọn ilé ìwòsàn gbogbo ẹ tù wọ́n nínú pẹ̀lú ọ̀rọ̀ tútù ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹ ṣàdúrà fún wọn pípọ́ lọ́wọ́ fún wọn lálàáfíà tẹ bá gbé ìdùnnú wọnú ọkàn ẹni tó dún pọ́n látàrí àbẹ̀wò tẹ́ ti sí ọlọ́wọ́n bọ́ sẹ́yìn náà lẹ́sàn-án rèé àwọn ẹni tí ń bẹ ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n ẹbí àwọn náà wò àsìkò ògbà tí wọ́n bá gbà kíkẹ́ ká ẹ lè ṣàbẹ̀wò orú wọn ẹ mẹ́ta láì dé nítorí pé ọkàn tí wọ́n ti rọ́ wọn mojú tá a dọ̀ ńlá sí ma sábà rí pé torí pé fẹ́ bí àwọn wò iná rẹ̀ ti dé wá fún òsì àwọn àdúrà ńláńlá fẹ̀yìn náà nítorí pé kò sẹ́kà kan tá a fẹ́ ti sẹ́ ẹni tó ṣe dáadáa sí ni bí káwa náà ká ṣe dáadáa sí ẹ̀yin tọ́lọ̀ ẹlẹ́dàá wa. tọ́ràn lọ́wọ́ pẹ̀lú pé ẹ lálàáfíà ẹ àkùránì ẹ máa ké láti ké ẹ máa kà lákàtúnkà ẹ máa wòye tí ẹ ronú ká ẹ lè bá àní ládá eléyìí tí ó pọ̀ lọ́nà ẹ̀yin tọ́lọ́ ẹlẹ́dàá tó yín pẹ̀lú mà ẹ̀yin náà ná nínú mà yín láti fi àwọn èèyàn ẹ̀láńtì òye wọn yé wọn nínú ẹ̀sìn ọlọ́run lọ́nà tó ṣe é gbé gbogbo wa pátá korongodo nígbà ìgbẹ́yìn iná làápàdà rí dáadáa ṣe ní ìbámu pẹ̀lú àti ọlọ́run déédéé pẹ̀lú ẹ̀kọ́ tá ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa nígbà tẹ́ni tó mọ̀ tó ń bá ti sàlàyé tẹ́ni tó mọ̀ tẹ́ni tó mọ̀ tó sì gbọ́ tó gbà tí ò sagídí tí ò jẹ́ kí ìfẹ́ ẹnu wọ́n bá tó ń jẹ́ tàbá ìmọ̀tán ohun àtẹnitọ́mọ̀ wọ́n fún jọjọ́ gbà torí nǹkan tí wọ́n kọ́ wọ́n ṣàlàyé fún ọ kó ọlọ́run iná ló ti gẹ́lẹ́ gẹ́gẹ́ bí àlàyé ti fún ọ náà padà di kọ́ dọ́gba ní dáadáa yẹn àǹfààní kẹ́ ẹ kẹ́ ẹ rẹ̀ fáwọn èèyàn nù nítorí tí a bá láàánú wọn ẹ kí tiwọn náà dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí tiyín náà torí oníkálukú wa níbi tí ọlọ́run ẹlẹ́dàá wa tó ti gbà fún ọ tí àwọn míì ti kù díẹ̀ káàtó gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wa kọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa ó lè bá ràn án lọ́wọ́. ẹ̀yin obìnrin tẹ́ ẹ wà lọ́ọ̀dì ọkọ yín tó ṣe gbé oníkálukú yín ẹ̀ ń ṣe ojúṣe yín lọ́ọ̀dì ọkọ yín ṣáájú àti nínú Ramadan yìí tẹ́ ẹ ti tún bẹ lórí ìpinnu pé mẹ́ǹbà ń bẹ láyéláyé tẹ́ǹtì ń bẹ lálàáfíà àtìdẹ́ra tẹ́ǹtì sojúṣe náà lẹ́ẹ̀mà sí lọ abẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ ọba àtàn lẹ́sàn-án rí ntọ́dájú òun náà nípa àwọn obìnrin yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe wàhálà tí wọ́n ń dáyà nínú Ramadan yìí kéèṣe kékeré o wàláhì kéèṣe kékeré kódà ìyàtí tóbìnrin mi ń gbà tí wọ́n bá pa ọkùnrin márùn-ún mi pọ̀ wọn gba ìdá kan nù márùn rẹ̀ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yóò ti dá arun mọ́jú tí ó ti dé tí wọ́n máa dáná sáré fún ọkọ ọmọ àti gbogbo ẹni tí wọ́n gbọ́dọ̀ ọkọ rẹ̀ nítorí kó lè bàa jẹ́ pé wọ́n fi dáadáa wọ́n fi sọ̀sọ̀ yá mú Ramadan tó bá tún ti dẹ̀yìn alásàrì ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n tún ti kí sẹ́mọ́lẹ̀ kọ́ pé àwọn dáná sínú fún àwọn ọkọ àwọn. àwọn ọmọ àwọn àtàwọn gbogbo tí wọ́n bá máa jẹ lọ́dọ̀ ọkọ àwọn ó náà ní pé púpọ̀ nínú àwọn obìnrin yìí tó ń ti àwọn ìyànjú tí wọ́n ń gbà yìí àwọn náà ń ṣe sọ sòyàn tí ọba ti jẹ́ pé ń nǹkan oṣù sáré mo ti láti ń lọ yóò tó máa sọ pé àmọ́ ní kọ́mọ́tà mi dáadáa ní sàárì ń bọ̀ bá tọ́ bá pọ́njú tó ń da lérú tọ́sán òtí ìpọ́n lọ títì tó náà ò ní tètè wá wọ̀rọ̀ kọ̀kọ́ fi sàdáàbí ní òfò tó máa gbé ta nígbà tó bá di pé òronú pé màjẹ nǹkan kan ní sáàjì lálẹ́ ẹni tó tún fàbọ̀ sí lórí nígbà tí ń jí lẹ́rọ ẹdẹ ta mí sí mi lórí wọn kọ́ wọ báyẹn torí ẹ yọ wá máa jí ọ yọ máa jí ọ láti tún ọba àti kọ́lí yóò tún máa jáyé fàmílétèké ń tutọ́ ẹni tó ti pọ́n máa ti jí díẹ̀ tí ọba dá fún ọ pàtì débi bá ti pọ́ lẹ́ẹ̀mejì nínú Ramadan ó tètè máa jì ṣùgbọ́n àwọn obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ àánú pọ̀ àánú pọ̀ ẹ̀wọ̀n kóbìnrin ọ̀dà bí ọkùn tọkàn tí ẹ̀ka lé burúkú àwọn obìnrin tí wọ́n kan tí wọ́n rọ̀ dáadáa ọkàn wọn rọ̀ dáadáa nítorí kílí ọmọ bá dàrú ni akramakumullah tẹ́lẹ̀ bá yé wa agbọ́dọ̀ ṣàkíyèsí wípé àwọn obìnrin yẹn wọ́n ní ìwọ̀ ńlá lórí wa nínú ìwọ̀ ńlá tán ní lórí wa wọn náà ní káwa náà tún ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó ṣe é gbé wọ́n ti ṣe adúrú wàhálà yìí lórí bí ìgbésí ayé rẹ yóò ti ṣe lọ dáadáa wọ́n ti adúrú wàhálà yìí lórí bí fìtínà yóò ti ṣe ní jẹ́ pé ọgbà náà dẹ̀ ẹ̀yìn jókòó sọ́n náà ló tún ayẹ kọ́rọ̀ ọmọ ti ìtọ́rọ̀ tà ìtọ́rọ̀ kọjá pé ìgbà tí ìgbà mú iná lọ́wọ́ máa fi dá lóhùn ó ti lọ yọ ọmọ omi tó ṣe bẹ́ẹ̀ nu yó níbi tó rí ìrì pé mo sì lù náà ni ó sì lù tó ń sì sẹ́yìn tó fi sẹ́kọ̀ ó sì lù torí pé àsìlù ńlọ́yẹ ká fi pàdé àṣìṣe ó ṣe lé sílù láì jẹ́pọ̀ ń sì ṣe la hawla wala quwwata illa billah wọ́n máa là wọ́n máa bẹ̀ yóò tún fà kí kọ́rùn yóò lò wọ́n pa àfi kó wọn ò rí kó ń lù náà ni obìnrin mi látàrí lólu wọ́n ti sápò lọ́dọ̀ ọkọ báyìí ó ti sápò lọ́dọ̀ ọkọ ó ní bí rọmọdán náà bá pa á wọ́n padà lé wọ́n ní ẹ orí bẹ́ẹ̀ ẹ rọmọdọ́nà parí tó di ẹ padà lé ebi ọmọ ọpa bàbá alágbájá kọ́pá kó nà ó ti kọ́gbọ́n subhanallah ẹ̀yin náà ti bẹ́ẹ̀ má ti bẹ́ẹ̀ lọ́tàn àbí kí fẹ́ gbà fẹ́ẹ́ jẹ jàre lọ́dún bẹ́ẹ̀ ti jàre ó náà ni ó tún padà ṣe ń tó dùn máa ń yìn Allahu akbar àwọn adúlájú nínú ẹ̀sìn akéyìn ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá lọ́sàn-án yín ní ẹ̀sán rí ọlọ́wọ́n ẹlẹ́dàá kò ní dùn yín ní ládàá àtìkù ìyànjú eléyìí tẹ́ ń gbà lórí ẹ̀sìn ọlọ́run kọ́ má bàa bàjẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa yóò tún ti yín náà ṣe yóò sì ṣe yín lẹ́ni tí ó sànù láyé nínú sàárì àti lọ́la ọ̀dájú pé àwọn lèmáàmù lèmáàmù ní gbogbo ààyè gbogbo nínú oṣù ramadana yìí akitiyan wọn ìyànjú wọn wàláhì kò kéré rárá kò sí fọwọ́rọ́ nítorí pé ìmáàmù tó ti pé ọ̀dà àrùn májú yóò dìde láti síwájú àwọn èèyàn ti sọ̀lẹ́ kéde wàhálà kékeré ní í ṣe wàhálà ńlá ní ṣe kó tó yẹ alukurani tó fẹ́ fi ṣe sọ̀láàtì wò kó tó tún máa fi ọpọlọ ọkàn kó tó máa fi bá sọ láti lọ kí ti wàhálà kékeré yóò jì yóò ṣe sọ láti fún wa ìmáàmù tó ṣe pé yóò tún gbìyànjú yàtọ̀ sí pé ń síwájú wa láti ṣe sọ̀lẹ́ ó tún máa rán wa létí nípa ntọ́tọ́ ká máa ṣe àti ntí ọ̀tọ̀ ká lè ba àpáàdì wọ́n máa pàkíyèsí wa ní gbogbo ìgbà láì jẹ́ pé tọ́rọ́ kan àbí sísì kan ni wọ́n fi ń dá sí ètò ìgbésí ayé díẹ̀ bí ó ti ṣe dá bí ó ti ṣe sunwọ̀n bí ó ti ṣe tòrò kí ló ṣe gan lórí lè má mú yín rí kí ló fún rí kí ló fún lórí àwọn ọmọ rẹ̀ rí tó tún jẹ́ pé kàkà kó o dúpẹ́ fọ́lọ̀ lórí oore tọ́lọ̀ ń ṣe fún ọ aláìlérò ọwọ́ ara rẹ̀ ó tún máa gbanuká ẹni tí ọba tuntun ẹ fún gbé lọ àrùn táwọn ó tiẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ fún ọmọ wa lóògùn fún bọ́ orí rẹ̀ ọ̀jẹ̀ pé irú àwọn lè má yẹn ló tún máa wọ ẹnu sí lára àwọn lóòótọ́ máa sọ̀sọ́ kú sọtí lára wọ́n ń gbòòrò má di òpònú lọ́wọ́ ọkú ó ní wọn ò tó wọn là àbìtà lọ́ọ́ jẹun ẹni tó ṣe é gbé ó ń síwájú rẹ lọ síwájú ọlọ́run pẹ̀lú ẹ̀sìn dáǹṣe kó lè bá àjẹ́ àtẹ́wọ́gbà tọ́wọ́ a máa tún wá wẹnu sí lára ọ̀dájú pọ̀ gbádùn wo apá kejì àwọn kan wà táwọn náà láṣíwájú nídìí tí wọ́n pè lẹ́sìn táwọn náà ń ṣe wọ́n ń sanwó fún wọn lójú méjèèjì lórí pé kó wọ́n wájà á nàmà owu owó ẹ̀kọ́ wa wọjà ẹ̀kọ́ wa wọjà hánàmà ní rọrùn san èló ni wọn san di Islam èló lọ san tó fi sẹ́kẹ́ ẹnu rúnrún rẹ kò tún ní dúró àwọn ẹni tó yẹ kọjá yìí pé ìwọ fún wọn ní wọn àwọn náà náà àwọn nìwọ́ wa máa sáàdà pẹ̀lẹ́nu rúnrún rẹ àwọn lọ́wọ́ máa wéwèé kówèé sí la pẹ̀lẹ́nu rẹ tí ọ̀gbádùn ọ̀dájú pọ̀ ọ̀gbádùn àrò lọ́yẹ fún ògbé ọ̀lọ́ bẹ́ẹ̀ náà ni àwọn kan wà nínú àwọn olùmọ̀ àwọn ètèlè máàmù fún ètèlè máàmù olùmọ̀ni tó ẹgbẹ́ ń fi ọ̀nà ayé àwọn èèyàn ó ń ṣe àlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn èèyàn ń gbọ́ àlàyé lọ́dọ̀ rẹ̀ nípa ẹ̀sìn ọlọ́run bó lẹ̀sìn ọlọ́run ti rí ẹ̀yin ọmọ tó tí ọ̀bá sírò àwọn eléyìí wàlúùlẹ̀ ọlọ́run lọ́mọ ibi tá a bá wà. àwọn asinilọ́nà sí ń bẹ̀sìn jẹ́ ẹ wo bẹ́sẹ̀ pọ̀ tó èwo lọ́ba mọ̀ pé kọ̀ọ̀bá ti rọ́ jẹ tiẹ̀ náà sí bó lọ́ba mọ̀ tí wọ́n bá ti bọ́ ọdẹ báyìí àwọn eléyìí wọn ò jẹ́ káwọn ọmọ rí jẹ bíi koríko dára ń jẹ gbogbo àwọn eléyìí náà àfikọ́ lọ́wọ́ bá san wọ́n lẹ́sàn-án rẹ̀ wọn ò béèrè kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ wọn ò béèrè tọrọ lọ́dọ̀ rẹ̀ èyí tọ́kàjà lọ́dọ̀ tiwọn ni pé ọ̀nà wo láà lè gbà tí wọn náà fi lágbọ̀ yẹ́ sí báwọn náà ṣe ni táwọn àti wọ́n táwọn fi jọ wà àlùjánnà Allahu akbar orí ńlá lọ́lọ́ ṣe fún wa lóde òní tá a wà yìí ìrànlọ́wọ́ eléyìí tó ṣe pé a lè dúpẹ́ rẹ̀ ìní tọ́lọ̀ wọn bá ṣe fún wa láwùjọ wa gbogbo lónìí pẹ̀lú àwọn olùmọ̀lọ́tì olùmọ̀lọ́tì tí wọ́n ń bẹ lórí alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn eléyìí di nǹkan abẹ̀rù ńlá fún gbogbo aládàádáálẹ̀ wọ́n di ẹni tó ṣe wípé wọ́n sọra wọn di òkúta àdìgbòlù tí wọn ò jẹ́ káwọn oníbídíà wọ́n máa rí bíìlì òfo wọn pé kọjá àwọn eléyìí iṣẹ́ kan ni wọ́n ń ṣe láwùjọ wa àwọn gangan gangan àwọn lọ́gbà wàhálà kúrò lọ́wọ́ amúnisìn àwọn lọ́gbà wàhálà kúrò lọ́dọ̀ atúnijẹ àwọn atúnijẹ àwọn náà rí ibi káì nǹkan ti fáwọn wọ́n pè mọ́ra títí wọ́n pa mọ́ra títí wọ́n padà sọ jáde ẹni a má sí gbẹ́rẹ́ mọ́ ẹni ká má hàn tún mọ́ ẹni ká má ṣe ìyàwó mọ́ ẹni ká má lòdì olókùn mọ́ kí ń tó kúkú tẹ́ fẹ́ ká máa jẹ́. Allah nígbà tí iná dáhùn sọ̀lá náà oníkálukú wọn rí pé nǹkan tẹ̀ Allahu akbar wàláhi wàláhi ibi tí wọ́n fẹ́ bá tiwa jẹ́ dé ọlọ́run ọba ní ọgbà ọlọ́run ọba ní ọgbà tí ọlọ́run ọba tí ọ̀wá gbà àwọn kan ló lò ń sábàbí rẹ̀ àwọn ẹni tí wọ́n lọ kọ́mà táwọn ọ̀bẹ̀rù kankan ju ọlọ́wọ́n bá lọ àwọn ẹni tí wọ́n lọ kọ́mà tó ẹgbẹ́ àfojúsùn tiwọn bó lẹ̀sìn ọlọ́wọ́n bó ti gbalẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lọ kọ́mà àwọn èèyàn ti lọ ti pẹ́ gbogbo wọn kí ni wọ́n ti tí wọ́n pè yàn sí di ẹ̀sìn ọlọ́run òun kà túnra rẹ̀ ṣe só ó sì tún ọmọ rẹ̀ ṣe só ó sì tún lé rẹ̀ ṣe só bẹ́ẹ̀ yìí bá fẹ́ hàlákà ẹ̀ hàlákà égó ti wà tẹ́lẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọwọ́ àmọ́ àwọn kan jáde èsì sí ọkọ kú àwọn ń pè yàn lọ sí di ẹ̀sìn ọlọ́run ìjọ tá a pẹ́ sùn ọlọ́run ọba yìí bọ́ọ̀ bá pọ̀ yìí tó ọba lò wọ́ lọ́m mọ̀ àmọ́ ntọ́lọ̀ wọn bá fẹ́ mú jáde ni pé tí wọ́n ṣàlàyé ẹ̀sìn yìí fún ọ ọgbọ́n wọ́n wá béèrè ìwọ́ tá a ní kọ́ ṣàlàyé tó ṣàlàyé ẹ̀yin tí wọ́n ṣàlàyé tẹ́ ẹ gbọ́ ok ìwọ́ kí ló dé tẹ́ tẹ̀lé tẹ́ gbọ́ ẹ gbọ́ òsì ma àyèmá ti bù sí ìwọ́ tó ọgbọ́ tó ọkà wọ́n ló rojọ́ wájú ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ngà lókèyà rusulan mubashirina wa mundhirina li alla yakuna lin-nasi على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما ولن يعوان أنت الله أسوان لولفني نرودني أدسوان لولك لفني torí káwọn èèyàn mọ̀ bá ní àwíjàre ká níwájú ọlọ́run tó bá ti jọ́ pé ń dàrú kìíyàn lẹ́yìn tó náà ti rán àwọn àránṣẹ́ wàláhì ẹnìkan láwíjàre torí ẹ̀ adúpẹ́ fọlọ́ gbogbo àwọn èèyàn ti ń ṣiṣẹ́ tẹ́sí Islam báyìí ọlọ́run dákun bá wa san wọ́n lẹ́sàn-án rí wọ́n bẹ nínú àwọn olówó tó yẹ kí nínú Ramadan tẹ rí wàláhì yóò sì wọ aṣọ tẹ̀ sí ní dàmú yóò mọ àtọ lójúlé lójúlé yóò sì fọ̀sá dá àwọn ojúlé tó fẹ́ lọ lóru yóò sì dàmú tó bá di lóru yóò wá lọ yóò mọ gbóúnjẹ lọ sí ẹnu ọ̀nà alẹ́ kọ̀ọ̀kan tọmọ pé mùsùlùmí ni wọ́n ìyá jẹ wọ́n Ramadan yìí ọba wọn lọ́wọ́ pé kò sí nǹkan kan lọ́wọ́ wọn yóò sì kanlẹ̀kùn tó bá ti sílẹ̀kùn báyìí ó ti fi nǹkan bóyá láwà ní rẹ̀ tó fi wé ojú tó fi wé ojú yóò tún fi wé ojú kẹ ẹ má bàa dáhùn ẹ wọn pé ah sí ìsàlájì lágbádá sí ìsè bàbá lágbádá ẹnìdọ́ba rí ọjẹ ọlọ́mọ ẹni ọlọ́mọ gbogbo oúnjẹ wa kọ so eléyìí ọlọ́run ti fi pọ̀ ọ̀pọ̀lọpọ̀ pọ́njú rẹ́ fáwọn míì nínú àwọn ẹrú ọlọ́run òun ò sì fẹ́ kẹ́nìkan kò tẹ́ nítorí kẹ́nìkan kó lè bá àrò àmọ́ sọ́lọ́ ẹlẹ́dàá bá ti rí òun ó ti tó gbogbo àwọn eléyìí náà abẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kọ́dà púpọ̀ bá rí láwọn ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ẹrú wà tó ti gbé àwọn wọ́n gbìyànjú nínú oṣù yìí wọ́n ọkà tó lé burúkú àyàkókò nàìjíríà ń bá ká ó ti rọ̀ torí ṣe tọ́ọ̀nì ńkọ́ wọ́n ti dẹ̀ ń sẹ́kẹ́sẹ̀kẹ̀ mọ́lẹ̀ kó láti abẹ́ ti bẹ́ẹ̀ tọ́ ẹ wá báwọn èèyàn sọ̀rọ̀ lọ wọ́n bá wọn sọ̀rọ̀ lọ ẹlòmíì látàrí ìdánilẹ́kọ̀ọ́ tó gbọ̀n yóò fi yí padà títí tí ó fi kúrò láyé ti dáadáa ẹlòmíì hùwà palapala lọ́wọ́ lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ wàláhì látàrí tí ọgbọ̀n yóò fi pàdé ọ̀dà bíi ibìkan ni wọ́n ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ ẹnìjọba tí sọ̀rọ̀ ọlọ nínú rọmọdọ́nà yìí náà ni o wọ́n parí àsùbà àwọn ni sọ̀rọ̀ ọlọ ẹnìjọba tí sọ̀rọ̀ ọlọ kọ̀ bá wọn gbélé kọ̀ mọ́ nǹkan tí ń sí wọn ìgbà tó wọ́n mẹ́nu bọ̀rọ̀ ló bá ní tọ̀ èèyàn ọmọ mi nínú ẹ̀sìn Islam ó pàtàkì kóníkálukú wa lọ kóníkálukú wa máa bùkátà wa sí ẹlẹ́dàá wa ká máa gbọ́ lọ́nà pé àwa nítorí kọ́lọ̀ wọn bá ń fẹ́ ipá ni tí nǹkan bá ń ṣe nínú wa òun ni kọ́ ràn nu mọ́ kọ́ tẹnu mọ́ ìwọ ni ó yà sú kò ní sọ́lọ̀ ibi táǹsì ti ń tẹnu mọ́ làdúrà ti máa gbà kí sẹ́kítà lọ gbé àdúrà fáwọn ọ̀gá gẹ́gẹ́ bíi kọ́ńtà kẹ́ bá níbẹ̀ lọ àbá ẹ̀ ti fẹ́ dáa fún yín á ti ṣe ẹ̀ ti di pé mi náà fún yín láwọn ẹran tẹ́ lápá àwa náà gbẹ́ràn àdúrà ọmọ gbà fẹ́ràn pé dáhùn bá gbà kọ́ngílá yóò sì máa sọ ìtọ̀ agbé kọ́ńtàkì fún yín ọ̀là ní kó ní kí n bọ́ kọ́lé mo ti sanwó àrílé irú rẹ̀ náà ni àdúrà tá a gbé fún ẹ̀ẹ́dẹ́ àṣẹ àrí gbígbà àdúrà gbogbo dábẹ̀rẹ̀ fún asáàbà ẹ̀sán àtúntò sí náà ni abẹ́rẹ́ nǹkan mẹ́ àwọn aṣọ yìí di jẹunjẹun mẹ́sì sọ̀rọ̀ ń tán ẹni tó nílé wa ni ẹ̀rọ àkùntò lọ lọ sí ẹwà bìlà rẹ̀ wọ́n láwọn wá lè ẹ wà ń bì níta ni wọ́n láwọn ò sí ń bì ẹ ti wá máa ń ti ṣẹlẹ̀ nù lè jù wá àwọn ọmọ ti ṣẹlẹ̀ nù lè jù ẹ tẹ̀lé kí wọ́n bá yín sọ̀rọ̀ lọ làwọn tó ti sọ bẹ́ẹ̀ wọ́n dà ọ̀tún la làwọn aláàbá ń bọ̀ wá sókè kura níbi àmọ́ kó sọ́n àwa láàmú abẹ́ lọ́n fúnra wa Allahu akbar so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀ma ọ̀rọ̀ tẹ́ ń sọ ibi tí ọba kálukú ebi nǹkan ẹnìkan ṣe béèrè ó ní ẹ̀dá kùtù ọ̀lọ́ tí wọ́n sọ yí pé tí rọ̀mọ́bọ́n bá ti dé ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n máa ń gbé pọ́n ran àwọn ṣètọ́nì lókùn mọ́lẹ̀ kí ó ti lágbára láyè sí o tó láwọn ẹbéèrè gba máa béèrè táwa sọ pé iṣẹ́ tí mo kọ́ lọ́dọ̀ ọ̀gá mi télọ̀ onìkan ní màá fi ṣiṣẹ́ ti lẹ́yìn tẹ́mi fírì ó kú òun ṣọ́ọ̀kù tọ́lá àwọn aṣọ tó máa gbé wá fún ọ ọ̀gá rẹ ò ní kọrú rẹ o aṣọ ọ̀gbà làwọn fẹ́ kọ́ báwọn rán tìgbà tìgbà tó ń kọ́ sẹ́nì wọ́kọ́ ẹ dákun ẹ̀kọ́ béèrè yìí o ó ní ibi ó sọ pé tí rọ́mọ́bọ́ọ̀nà bá ti dé wọ́n máa di àwọn ṣètọ́nì malẹ̀ ẹ dákun torí tọ́lọ̀ níbo wá ní ìròyìnròyìn àṣetọ́nì níbo ní tún tí máa wọlé síyàn lọ́kànnú rọ́mọ́bọ́ọ̀nà la ilaha illallah àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni qul a'udhu bi rabbil nas malikin nas ilahin nas min sharril waswasil khannas ṣètọ́ni ló máa ń sọ ìròyìnròyìn sí yẹn lọ́kàn ó wá ní ìròyìnròyìn máa dà mí láàmú abọ́ ti kí rọ́mọ́dọ́nù tó dé ẹ dákun ń bo ní tó ti ń wá o lásìkò rọ̀mọ́dọ́nù ẹ̀rí pé nǹkan ọgbẹ́gẹ́ so máa sọ fún pé òkè tó máa sọ fún wọn ti di àwọn ṣètọ́ọ̀nì malẹ̀ tó máa sọ fún wọn pé ṣètọ́ọ̀nì ò tún ní máa gbìyànjú láti ṣiṣẹ́ rẹ̀ gbàbí tọ́wà kò sẹ́ẹ̀rì tó sọ fún wa pé wọ́n sọ pé kò sẹ́ẹ̀rì tó sọ fún wa pé wọ́n sọ pé kò ní ṣiṣẹ́ rẹ̀ gbàbí tọ́wà tẹ̀lé ìsìn àti èèyàn abú malẹ̀ yín máa wá sí ẹnu ọ̀nà lẹ́yìn ni ìní ọ̀wà máa gbé ilẹ̀ síbi àti pàǹtí kọ̀ wá ráyè gbé wa mọ́ ibi tí wọ́n so mọ́ àwọn ilẹ̀ náà ní ti máa fún wa ju tiẹ̀ ń gbogbo ìgbà tó lè máa sọ lóko àbí ò lè sọ yọ̀sọ̀ wọ́n ti mọ́lẹ̀ àmọ́ kò fún wọn ò pé kò tún ní sọ lóko so bẹ́ẹ̀ ni ṣètọ́nì níbi tó wà yóò tún máa torí pé ẹni tí wọ́n dá ní ẹni aburú ẹni láàbí aburú àti láàbí ò níyà bá àdé mánu túbú aburú àti láàbí kò níyà. tonti pé ṣètọ́ni nìkan kọ́ ló máa ń ṣìyàn lọ́nà nǹkan kan bẹ tó náà máa ń ṣìyàn lọ́nà tó tó ọba ya gbogbo ẹ̀ ó lè yá kò náà lẹ́mí rẹ̀ ẹ̀mí a máa pe ni lọ síbi kásá burú gbogbo eléyìí Ramadan oṣù ọlọ́lá ńlá ni oṣù dáadáa tó pọ̀ ni abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá dáadáa rẹ̀ ọlọ́run dákun fi ṣe gbogbo wa ọlọ́run wa. kó ràn wá lọ́wọ́ láti lè pé rọmọdọ́nà yìí pẹ̀lú dáadáa ọlọ́run kó sì má ṣe rọmọdọ́nà yìí ní àṣemọ́fẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run ẹlẹ́dàá kó túbọ̀ gbà wá láyè láti tún ráwọn míì ṣe nínú àlàáfíà àti ìmánì ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ ká máa bẹ dáadáa aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا تزالوا yẹ ká ti àmúlò mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan ní àmúlò tó dáa púpọ̀ bí ìgbà tó ṣe pé ó nìkan náà ló so Ramadan nítorí pé gbogbo àwọn ẹni tó ní làákàyè láyé ẹni tó ti lọ ti lọ àmúlò ìtọ́sẹ́kù iná ló yẹ ká ṣe níṣẹ́ ló dà gẹ́gẹ́ bí ọjọ́ ayé wa ni ẹ mọ̀ pé ètò ti lọ ti lọ pẹ̀lú àwọn àṣìṣe wa pẹ̀lú àwọn àìdá wa èyí tó ṣẹ́kù nù gbèsè ayé wa ló kù ní tóníkálukú ní àfojúsùn pé dáadáa sì rí ṣe nínú gbèsè ayé mi tẹ́lẹ̀ mo gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ní ìsìn ìyà ọ̀yẹ́ mi o ara mi ọ̀ràn yà ìdí nìyí tó ní kálukú tí wọ́n fi máa ní ìpinnu wípé dáadáa táwọn ò rí ṣe láyé yìí àwọn ó ṣe lọ́wọ́ ìtọ́ba sẹ́kù fáwọn nínú ìgbésí ayé àwọn kìyàmù lẹ́yìn ọ̀dọ̀ wọ wa ká mójútó nínú mẹ́wàá gbẹ̀yìn yìí báyìí ká má ṣe jẹ́ni tó ṣe wípé á kọlẹ̀ kágara nínú àti máa jí ṣe sọ láti lóru pàápàá jùlọ tá a bá fi sọ láti wa sí òru gàjọ láti fi aago méjì àbọ̀ sí ìgbà tí àgbájá rí ọyọ tó ọba ti lè dáṣe nínú ilé yín kọ́ ọ máa ṣe ní ìwọ nìkan àbí kọ́ ọ máa ṣe ní ìwọ àtàwọn ará ilé rẹ kò sí wàhálà máa wá sí mọ́tíláṣí níbi tó ṣe é pé ó ti máa ń wáyé ní Al-Madina níbi kìyàmù lẹ́yìn ó máa ń wáyé bẹ̀rẹ̀ látago méjì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ òun náà yóò máa wá bí yọ sí torí ń gbọ́ ọba ti sọ ara wọ́n di farajì ti rọ̀ àwọn náà láti yẹra bá yàn wó ṣubú lórí sọ̀dá tó ṣe é ohun rẹ kó o sì pẹ̀lú ìdásásá tí wọn náà wá kópa níbẹ̀ ẹ̀rí lè lọ́sọ̀ kadù gbogbo olùyòwò tí ọba jẹ inú mẹ́wàá àtìgbẹ̀yìn ní ọdẹ anábì ti sọ fún wa sallallahu alaihi wa sallam ó ní ẹ máa wá nínú mẹ́wàá àtìgbẹ̀yìn pàápàá jùlọ àwọn òru tó ń ka wọn tó jẹ́ òǹkà tó jẹ́ àṣọ tá lè kún fún méjì kọ́ má tẹ̀kù òru kọkànlélógún bí òru tó ti lọ yìí òru kẹtàlélógún bí ètí ń bọ̀ lọ́la àti òru kẹẹ̀dọ́gbọ̀n òru kẹtàdínlọ́gbọ̀n òru kọkàndínlọ́gbọ̀n àwọn òru márààrún yìí àwọn náà ni èyí tó ṣe pé Laylatul Qadr rẹ̀ sẹ́gbẹ̀ ọlọ́nkan ọ̀mọ̀ pàtó ìgbà wo ni ọ wà. àwọn atúlẹ̀ sẹ́mà lórí oru márùn-ún náà nìkan gbogbo ẹ̀ náà láàmà ẹsẹ̀ tọ́lá wa ń tọrọ orí ọlọ́ọ̀ni àsìkò tá a sì fi sọ láti yẹn sí ó ṣe déédéé ìdákanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ààrẹ ọ̀dà kankan insha allah pàtó jíjà ìdí ó ti ṣe gbólóhùn ìrántí tánàbì ní ká máa wí lẹ́yìn rẹ̀ ọlọ́sàlùwàlà lẹ́yìn rẹ̀ bó ṣe pé rákà méjì lọ́ba lè ṣe nulẹ̀ rẹ̀ kó tó gba mọ́tíláṣí wá ọ̀dà púpọ̀ wá para rẹ̀ ti dá sánsán nítorí pé àwọn ìkà burúkú mẹ́ta tí ṣètò ni máa ń kà mọ́yàn lára pẹ̀lú pé mo sàlù àlá pẹ̀lú pé mo sì rántí ọlọ́run bí mo ṣe jíta ìjì mo sàlù àlá mo wá ṣe sọ̀lá mẹ́tẹ̀ẹ̀tọ́ dàda eléyìí túmọ̀ sí pé wọn náà gbìyànjú kò sí nǹkan tí fi ṣe ni kódà bọ́ba lè wá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ nígbà tí ọ̀bá rọ àwọn lọ́rùn láti ṣe sọ láti ilé nítorí pé àwọn ọmọ wọn ò ní jẹ́ kí wọ́n fọkàn sí ó lè wá sí mọ́sálásí pẹ̀lú wọn kéèyàn wá sí lẹ́yìn lọ́sọ̀rọ̀ kọ́dẹ̀ gbogbo ọjọ́ tí ọba jẹ́ yọ bẹ̀rẹ̀ láti gbà tó òrùn bá ti wọ̀ ni títí tí ó fi di gbé àgbájáre yọ. ńṣe lọ yẹ kọjá pé gbogbo alalẹ́ ọmọ sàdúà irú èsì Aisha radiyallahu anha tánàbì kọ kọ́ máa ṣe tọ́ba ti kún gẹ́gẹ́ lọ́sọ̀kọ́ni. اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني adúpẹ́ fọlọ́n pé gbogbo wa la máa dùn àdì ẹ jẹ́ ká gbìyànjú láti rí pa ara mánu à ń wí láwùjọ wí wọ́n ti ẹ̀dí wá kiri àmúlẹ́yìn àdúrà gáńsẹ̀ nígbà gáńsẹ̀ kọ́nọ́ọ̀tù alhamdulilayi wọ́n ń wí mọ́ ń sàdùn àdéhùn sàdùn àtẹ̀ǹtì ń sàmì nínú òfin ṣẹ̀ríà àwọn méjèèjì ní sàdùà àdúrà ọ̀gbọ́dọ̀ tó tóbi o gbogbo ìgbà ní ìtumọ̀ abẹ lọ kódà ń gbà mọ kó tí mo ń àdúrà yẹn náà ni ó ti wà lẹ́nu ẹni tá à ń lọ á fẹ́ máa sọ fófó bẹ̀rẹ̀ ẹ̀gàn ìwé ètò jẹ́ pé náà ti ń ṣe dákun dákun má bà tèmi jẹ́ kò ní ìdí kútúbà wọ́n kàn máa ran lẹ́nu Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni Allahumma innaka afuwwun tó bá tiri kọ́ dáhùn kò náà mọ̀ tó yẹ káṣí nǹkan tí kò yí gbà mí Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni tẹ̀lé ìlànà wí mo tún délé náà ìní dákẹ́ nípa àwọn ọmọ mi ìyàwó náà káwọn náà máa wí tóró wù wá kí gbogbo ọjọ́ pàdé lálùjáde kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣe ń rọrùn fún wa. wáyé o àwọn àdájọ́ tí ó tún wá tẹ̀lé léyìí á máa wì ní ọjọ́ jùmọ̀ eléyìí ti ń bọ̀ abẹ́lọ́ ọlọ́run ẹlẹ́dàá kó gba síyàmù wa ọlọ́run kó gba kíyàmù wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣe wá nínú àjọ bọ́kùn náà kúrò lọ́rùn wa nínú oṣù Ramadan yìí ọlọ́run ẹlẹ́dàá mùsùlùmí gbogbo àwọn ẹni sallallahu alayhi wa sallam títí wọ́n fi filé ayé lẹ̀ ọlọ́nba tẹ wọn bá gbẹ wọn ọlọ́nba tẹ kún sinmi fún wọn ọlọ́nba tẹ wọn lọ́mọ àlùjẹ́nà gbogbo ìgbà táwọn náà bá ń bẹ láyé ọlọ́njà máa bẹ lórí al-islam gbogbo ìgbà tó bá gbẹ̀mí wa gbẹ̀mí wa lórí al-iman ọlọ́njà kọ́ bá wa tún alámàrí gbogbo wa ṣe ọlọ́nkọ́ mọ́ da ọ̀dà bùkátà wa ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ níbi tá a lérò kọ́ ràn wá lọ́wọ́ níbi tá a lérò ọlọ́nkọ́ gbé gbogbo wa lọ́wọ́ sókè ọlọ́run ẹlẹ́dàá kó dáàbòbò wa níbi tá a máa rá sọ kó dáàbòbò wa níbi tá a máa rá sọ àlékún àgbéga àlékún ìlọsíwájú ọlọ́run ẹlẹ́dàá kó bá wa ṣe fún ìlú wa ọlọ́run ẹlẹ́dàá àwọn àlùbáríkà ìlọsíwájú àwọn iléeṣẹ́ ńláńláńláńláńlá ọlọ́nkọ́ bá gbé wọ̀lú wa àwọn oníkèéta tí wọn ò ní jẹ́ kí àwọn iléeṣẹ́ ìkójókòó ọlọ́nkọ́ yí wọn lọ́kàn padà èyí tọ́kàn rẹ̀ ọba sì ní yí padà ọmọ bó ti lè bá wa sògùn rẹ̀ nítorí pé ìlú yìí ti pẹ́ láyé ìlọsíwájú ọ̀pọ̀ ńbẹ ọlọ́nba mú ìlọsíwájú ọbẹ̀ ọlọ́nba mú ìlọsíwájú ọbẹ̀ ọlọ́nba mú ìlọsíwájú ọbẹ̀ tí ìlọsíwájú náà bá wá dé jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀jù jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀jù jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó kọ́kọ́ jù kárántì nígbà tá à ń sọ̀rọ̀ nípa apá kan nínú àwọn àdájọ́ eléyìí tọrọ mọ́ oṣù Ramadan àti ńlọ sópin kárántì ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ ń fi dáadáa ìrántí wa tó ti sàlàyé fún wa ní àlàyé yéké eléyìí tó yé wa tó ti pé nínú àlàyé rẹ̀ náà là ń ti ń yọ àyọlò lójoojúmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀pá wa látẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ àsọ̀látò fọ́gà wa yìí inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhal ladhi. صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض الله المشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا